agbára ìhìn rere ìsọjí àti ìsọdọ̀tun ara àti tẹ̀mí nínú èyí tọ́gbọ́n àtìmọ̀ tó ń fẹsẹ̀ gbogbo ayé àtoníkọ̀jìkọ̀ ènìyàn múlẹ̀ nínú òfin ọlọ́run èyí tó mú àlàáfíà gbòòrò níbi gbogbo wà ètò agbára ìhìn rere la mú wá fún yín látẹnu ìránṣẹ́ rẹ̀ olùṣọ́ àgùntàn ẹ̀ẹ́sì olú ọlọ́wẹ̀ látijọ́ Christ Gospel Crusaders Mission lẹ́yìn Capital Hotel Ìwó Road Òṣogbo kí ọlọ́run bùkún ọ̀rọ̀ rẹ̀ bí a ṣe ń gbọ́ àmín ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa tí ń bẹ lọ́run adúpẹ́ lọ́wọ́ rẹ ní orúkọ jésù kristi ẹ gba ọpẹ́ àtìyìn wa ẹ sọ àwọn olùgbọ́ mi ní àkókò yìí di aṣẹ́gun ní ọ̀nà àwọn gbogbo aṣẹ́gun lórí èṣù aṣẹ́gun lórí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ aṣẹ́gun lórí ìdìmọ̀lù àwọn ènìyàn búburú gbogbo ní orúkọ jésù kristi olúwa àtolùgbàlà wa àmín. Ah, ohun tí mò ń sọ̀rọ̀ lé lórí ni àwọn aṣẹ́gun àwọn aṣẹ́gun mo ń kà láti inú ọ̀rọ̀ Ọlọ́run nínú epistẹ́lì ti Jòhánù kínní orí ìkarùn ẹsẹ̀ ìkẹrin àti ìkarùn nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé èyí sì ni ìṣẹ́gun tí ó ṣẹ́gun ayé àní ìgbàgbọ́ wa ta lè ẹni tí ó ṣẹ́gun ayé bí kò ṣe ẹni tí ó gbàgbọ́ pé ọmọ ọlọ́run ni jésù yìí ṣe gbogbo ènìyàn lé ayé ni ó ní ọ̀nà kan tàbí òmíràn tí ó ti ń jagun yálà lórí àgọ́ ara yálà lórí iṣẹ́ yálà nínú ìdílé ní ìlú ní orílẹ̀-èdè àti lórí ohun kan tàbí òmíràn ṣùgbọ́n ọlọ́run ti ṣe ètò láti sọ àwọn kan di aṣẹ́gun ní gbogbo ọ̀nà wọn aṣẹ́gun èṣù aṣẹ́gun ayé aṣẹ́gun ẹ̀ṣẹ̀ aṣẹ́gun agbára àìrí gbogbo èyí ni mò ń pè ọ́ sí ní àkókò yìí pé kí ìwọ náà lè di ọ̀kan nínú àwọn aṣẹ́gun kí ló sọ wọ́n di aṣẹ́gun? wọ́n di aṣẹ́gun nítorí pé wọ́n ní ìgbàgbọ́ nínú Kristi Jésù pé ọmọ Ọlọ́run ni wọ́n di aṣẹ́gun nítorí pé wọ́n gbàgbọ́ pé gbogbo agbára láyé àti lọ́run Jésù wípé a ti fi fún òun ẹnikẹ́ni tí Jésù bá wọnú rẹ̀ òun náà ní gbogbo agbára láyé àti lọ́run ó di alágbára ó di aṣẹ́gun torí náà ẹ gbọ́ bí ìwé mímọ́ ti wí bíbélì wí pé olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́ pé jésù ni kristi a nípa ti ọlọ́run àti gbogbo ẹni tí ó fẹ́ràn ẹni tí ó bí ni ó fẹ́ràn ẹni tí a bí nípasẹ̀ rẹ̀ pẹ̀lú torí náà ẹnikẹ́ni tí ó bá gba jésù kristi ní ọmọ ọlọ́run ó di aṣẹ́gun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 àti títí dé òpin ayé agbára yìí ó ń wá nípasẹ̀ ìgbàgbọ́ agbára yìí ó ń wá nípasẹ̀ kí èèyàn gba Jésù Kristi bí ọmọ Ọlọ́run bí olùgbàlà àti bí olùràpadà lẹ́sẹ̀kẹsẹ̀ tí o bá ti fi ayé rẹ fún Jésù Kristi Olúwa gbọ́ agbára Ọlọ́run yóò wọnú rẹ lọ yóò sì sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀ nítorí pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ ó ṣẹ́gun ayé ọ̀rọ̀ ọlọ́run sọ wípé nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti ọlọ́run ó ṣẹ́gun ayé èyí sì ni ìṣẹ́gun tí ó fi ṣẹ́gun ayé àní ìgbàgbọ́ rẹ̀ torí náà ìgbàgbọ́ rẹ nínú jésù bí ọmọ ọlọ́run ó mú ọ ṣẹ́gun ayé kí lohun tó ń dààmú rẹ kí ni àwọn wàhálà tó o ní kí ni àwọn ìdààmú ojú oorun kí ni àwọn ìdààmú níbi iṣẹ́ kí ni ìdààmú lágboolé kí ni ìdààmú nílé ọkọ kí ni ìdààmú nínú ìlú kí ni ìdààmú nínú ẹgbẹ́ tó wà kí ni ìdààmú ní orílẹ̀-èdè àǹfààní sísílẹ̀ fún ọ lónìí yìí láti di aṣẹ́gun ẹni tó ṣẹ́gun òun lẹni tó borí ẹni tó borí òun lẹni tó jà tó ṣẹ́gun torí náà mo fẹ́ kó o mọ̀ pé o ò ní máa sá kíjo kíjo kiri mọ́ bí o bá ní Jésù lọ́kàn because nítorí pé ẹnikẹ́ni tó bá sá kò lè borí ṣùgbọ́n ẹni tó bá jà tí ò sá yóò borí torí náà mo fẹ́ kí eni wa ká mọ̀ dájú wípé ẹnikẹ́ni tí ó bá ti gba Jésù ní ọmọ Ọlọ́run ó borí ó di aṣẹ́gun agbára láti borí yóò sì wọnú rẹ̀ ìwé Matthew orí ìkejìdínlọ́gbọ̀n Matthew orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlógún Matthew orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlógún ó wí pé gbogbo agbára lé ọ̀run àti lé ayé lé a ti fi fún mi jésù sì wá ó sì sọ fún wọn wípé gbogbo agbára lé ọ̀run àti lé ayé lé a ti fi fún mi torí náà ẹni tí ó bá sì ti gba jésù sínú ọkàn rẹ̀ agbára láti ṣẹ́gun yóò wọnú rẹ̀ Agbara ewé àti egbò kò ní lè borí rẹ̀ agbára èṣù agbára òkòrópa agbára emèrè agbára àjẹ́ àti àwọn agbára kéékèèké agbára ayé ìsìsì yìí kò ní ní ipa lórí irú ẹni bẹ́ẹ̀ Kristi tí ó ní gbogbo agbára ó ń gbé inú rẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá kùnà láti mọ ẹ̀tọ́ rẹ̀ bí ọmọ Ọlọ́run ó lè má bẹ̀rù ṣùgbọ́n mo wí fún ọ látòní lọ má bẹ̀rù jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lórí omi nígbà tí ìjì dé ó wí fún wọn pé èmi ni má bẹ̀rù èmi náà wí fún ọ ní àkókò yìí pé kí ni ìjì tó dojúkọ ayé rẹ kí ni ìjì tí ìwọ ń kọjá lọ má bẹ̀rù jésù rán mi sí ọ láti sọ fún ọ pé má bẹ̀rù èmi ni jésù kristi ẹni tó ní gbogbo agbára láyé àti lọ́run òun ló mú ní borí òun ló mú ní ṣẹ́gun torí náà o kò nílò láti bẹ̀rù rárá gbọ́ bí ìwé mímọ́ ti wí ìwé mímọ́ wí fún wa nínú ìwé jeremiah orí àádọ́ta ó lé kan ẹsẹ̀ ìkẹrìnléní ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀lé òun tó sì mọ òun irú ẹni bẹ́ẹ̀ kò ní ṣe làálàá bẹ́ẹ̀ ni kò ní bẹ̀rù ẹ gbọ́ bí ìwé mo ti wí bíbélì wípé olúwa ń bẹ lọ́dọ̀ mi bí akọni ẹlẹ́rù bí o bá mọ̀ pé olúwa ń bẹ lọ́dọ̀ rẹ bí akọni ẹlẹ́rù o ò ní máa bẹ̀rù mọ́ ìwọ yóò gbẹ́kẹ̀lé olúwa ìgbàgbọ́ rẹ nínú Jésù Kristi ó ṣẹ́gun ayé mo fẹ́ sọ díẹ̀ nínú àwọn ìlérí Ọlọ́run tí ó sọ fún wa pé a ti ṣẹ́gun ayé ìwé Fílípì orí ìkíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n Fílípì orí ìkíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n kí ẹ má ṣe jẹ́ kí àwọn ọ̀tá dẹ́rùbà yín lé ohunkóhun èyí tí í ṣe àmì tí ó dájú fún ìparun wọn ṣùgbọ́n ti ìgbàlà yín àti èyí nì láti ọwọ́ ọlọ́run wá àti èyí nì láti ọwọ́ ọlọ́run wá torí náà má jẹ́ kí ọ̀tá kó dẹ́rùbà ọ́ nítorí ohunkóhun nítorí ìlérí wọ̀nyí tìrẹ ni bẹ́ẹ̀ ni ìwé mímọ́ sọ fún wa pé olúwa ń bẹ lọ́dọ̀ mi bí akọni ẹlẹ́rù olúkúlùkù wa ni a gbọ́dọ̀ mọ̀ wípé ẹnikẹ́ni tí jésù bá ń gbé inú rẹ̀ tí ó ti gba jésù ní ọmọ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ olúwa yóò máa gbé inú rẹ̀ bẹ́ẹ̀ ni kò sì nílò láti bẹ̀rù mọ́ nítorí pé olúwa ń bẹ lọ́dọ̀ rẹ̀ bíi akọni ẹlẹ́rù torí náà mo fẹ́ kí olúkúlùkù wa kí a mọ̀ dájú pé ìwé Jeremiah orí ogún ẹsẹ̀ ìkọkànlá ìwé Jeremiah orí ogún ẹsẹ̀ ìkọkànlá ṣùgbọ́n olúwa ń bẹ lọ́dọ̀ mi bí akọni ẹlẹ́rù nítorí náà àwọn tí ń ṣe inúnibíni sí mi yóò ṣubú wọn kì yóò sì lè borí ojú yóò sì tì wọ́n gidigidi nítorí pé wọn kì yóò ṣe rere ìtìjú láéláé wọn tí a kì yóò gbàgbé torí náà mọ̀ dájú lẹ́yìn tí o bá ti gba Jésù ní ọmọ Ọlọ́run Olúwa ń bẹ lọ́dọ̀ rẹ bí akọni ẹlẹ́rù kò sí ohunkóhun tí ẹnikẹ́ni tí ṣe ti Sátánì lè ṣe sí ọ ẹ jẹ́ kí olúkúlùkù wa ká mọ̀ dájú pé àwọn ìlérí wọ̀nyí tirẹ̀ ni àwọn ìlérí wọ̀nyí tirẹ̀ ni nítorí pé ìgbàgbọ́ rẹ nínú Kristi Jésù òun ni ó fún ọ ní ìṣẹ́gun ìgbàgbọ́ rẹ nínú Kristi Jésù òun ni ó fún ọ ní ìṣẹ́gun ẹ gbọ́ bí ìwé mímọ́ ti wí nínú ìwé wòlíì Àìsáyà orí àádọ́ta ó dín kan ẹsẹ̀ ìkẹrìnlélógún dé ìkẹrìndínlọ́gbọ̀n ó wí pé a lè gba ìkógun lọ́wọ́ alágbára bí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 tí ó bá ti gbàgbọ́ nínú Kristi Jésù tí ó sì gbẹ́kẹ̀lé àwọn ìlérí wọ̀nyí ó dájú wípé àṣẹ́gun ni bí mo ti fẹ́ dánu dúró gbọ́ bí ìwé mo ti wí nínú Róòmù orí ìkẹjọ Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ọgbọ̀n ó lé kan àti ẹsẹ̀ ọgbọ̀n ó lé méje ǹjẹ́ kí ni àwa ó ha ti wí sí nǹkan wọ̀nyí bí Ọlọ́run bá wà fún wa ta ni yóò kọjú ìjà sí wa ẹsẹ̀ ọgbọ̀n ó lé méje ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa torí náà mo wí fún ọ pé bí ìwọ bá gba Jésù Kristi ní ọmọ Ọlọ́run bí o bá gbà á ní Olúwa àtolùgbàlà rẹ ìwọ di aṣẹ́gun láti òní lọ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá dìde tàbí agbára kágbára tó bá dìde sí ọ ìwọ yóò ṣẹ́gun rẹ̀ ìwọ yóò sì borí ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa tí ń bẹ lọ́run ẹnikẹ́ni tó wá gba Jésù ní ọmọ Ọlọ́run ìgbàgbọ́ rẹ̀ fún ní ìṣẹ́gun lórí ayé lórí èṣù lórí agbára òkùnkùn agbára ewé àti egbò fún gbogbo àwọn olùgbọ́ ọ̀rọ̀ yìí ní ìṣẹ́gun fún wọn ní oore ọ̀fẹ́ láti gba Jésù ní Olúwa tó lùgbàlà kí wọ́n sì gbá àmì ọmọ ọlọ́run ní orúkọ jésù kristi olúwa àti wa àmín. agbára ìrere lètò tẹ́ gbọ́tàn láti ẹnu ìránṣẹ́ rẹ̀ ẹ̀sùn olú ọlọ́wẹ̀ tí í ṣe olùṣọ́ àgbà ìjọ Christ Gospel Crusaders Mission èyí tó kalẹ̀ sẹ́yìn Capital Hotel ìwòrò òdù Òṣogbo fún ìtọ́ni tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ náà ẹ pe nọ́mbà yìí zero eight zero three two four double three one eight five tàbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́jọọjọ́ tuesday láago márùn-ún àbọ̀rọ̀ lẹ́nu. ẹ sì tún lè bá wa jọ́sìn léyìíkéyìí ẹ̀ka àjọ wa tó bá wà lágbègbè yín.